kọ́ríntì kínní orí kẹẹ̀ẹ́dógún. ǹjẹ́ ará èmi ń sọ ìrere náà di mímọ̀ fún yín tí mo ti wàásù fún yín èyí tí ẹ̀yin pẹ̀lú ti gbà nínú èyí tí ẹ̀yin sì dúró nípasẹ̀ èyí tí a fi ń gbà yín là pẹ̀lú bí ẹ̀yin bá di ọ̀rọ̀ tí mo ti wàásù fún yín mú ṣinṣin bí kò ṣe pé ẹ̀yin bá gbàgbọ́ lásán nítorí pé síwájú ohun gbogbo mo fi èyí tí èmi pẹ̀lú ti gbà lé yín lọ́wọ́ bí Kristi ti kú nítorí ẹ̀ṣẹ̀ wa gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí àti pé a sìnkú rẹ̀ àti pé ó jíǹde ní ijọ́ kẹta gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí àti pé ó farahàn Kéfà lẹ́yìn èyí ni àwọn méjìlá lẹ́yìn èyí ni ó fara hàn àwọn ará tí ó ju ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta lọ lẹ́ẹ̀kan náà apá kan tí ó pọ̀jù nínú wọn wà títí fi di ìsinsìnyí ṣùgbọ́n àwọn díẹ̀ ti sùn lẹ́yìn èyí ni ó fara hàn Jákọ́bù lẹ́yìn náà fún gbogbo àwọn àpọ́stélì àti níkẹyìn gbogbo wọn ó fara hàn mí pẹ̀lú bí ẹni tí a bí síwájú àkókò rẹ̀ nítorí èmi ni ẹni tí ó kéré jùlọ nínú àwọn àpọ́stélì èmi ẹni tí kò yẹ tí a bá pè ní àpọ́stélì nítorí tí mo ṣe inúnibíni sí ìjọ ènìyàn Ọlọ́run ṣùgbọ́n nípa oore ọ̀fẹ́ Ọlọ́run mo rí bí mo ti rí oore ọ̀fẹ́ rẹ̀ tí a fi fún mi kò sì jẹ́ asán ṣùgbọ́n mo ṣiṣẹ́ lọ́pọ̀lọpọ̀ ju gbogbo wọn lọ ṣùgbọ́n kì í ṣe èmi. E bí kò ṣe oore ọ̀fẹ́ Ọlọ́run tí ó wà pẹ̀lú mi nítorí náà ìbá ṣe èmi tàbí àwọn ni bẹ́ẹ̀ ni àwa wàásù bẹ́ẹ̀ ni ẹ̀yin sì gbàgbọ́. ǹjẹ́ bí a bá ń wàásù Kristi pé ó ti jíǹde kúrò nínú òkú èé a ti ṣe tí àwọn mìíràn nínú yín fi wí pé àjíǹde òkú kò sí. Si ṣùgbọ́n bí àjíǹde òkú kò sí ǹjẹ́ Kristi kò jíǹde bí Kristi kò bá sì jíǹde ǹjẹ́ asán ni ìwàásù wa asán sì ni ìgbàgbọ́ yín pẹ̀lú pẹ̀lúpẹ̀lú a mú wa ní ẹlẹ́rìí èké fún Ọlọ́run nítorí tí àwa jẹ́rìí Ọlọ́run pé ó jí Kristi dìde ẹni tí òun kò jí dìde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 bí ó bá ṣe pé ní kìkì ayé yìí nìkan ni àwa ní ìrètí nínú Kristi àwa já sí òtòṣì jùlọ nínú gbogbo ènìyàn ǹjẹ́ nísinsìnyí Kristi ti jíǹde kúrò nínú òkú ó sì di àkọ́bí nínú àwọn tí ó sùn nítorí ìgbà tí ó ti ṣe pé nípa ènìyàn ni ikú ti wá nípa ènìyàn ni àjíǹde nínú òkú sì ti wá pẹ̀lú nítorí bí gbogbo ènìyàn ti kú nínú ádámù bẹ́ẹ̀ ni a ó sì sọ gbogbo ènìyàn di alààyè nínú kristi ṣùgbọ́n olúkúlùkù ènìyàn ní ipa tirẹ̀ kristi àkọ́bí lẹ́yìn èyí ni àwọn tí í ṣe ti kristi ní bíbọ̀ rẹ̀ nígbà náà ni òpin yóò dé nígbà tí ó bá ti fi ìjọba fún ọlọ́run àní baba nígbà tí ó bá ti mú gbogbo àṣẹ àti gbogbo ọlá àti agbára kúrò nítorí pé òun kò lè ṣàì má jọba títí yóò fi fi gbogbo àwọn ọ̀tá sábẹ́ ẹsẹ̀ rẹ̀ ikú ni ọ̀tá ìkẹyìn tí a ó parun nítorí ó ti fi ohun gbogbo sábẹ́ ẹsẹ̀ rẹ̀ ṣùgbọ́n nígbà tí ó wí pé ohun gbogbo ni a fi sábẹ́ rẹ̀ ó dájú pé òun nìkan ṣoṣo ni ó kù tí ó fi ohun gbogbo sí i lábẹ́ nígbà tí a bá sì fi ohun gbogbo sábẹ́ rẹ̀ tán nígbà náà ni a ó fi ọmọ tìkára rẹ̀ pẹ̀lú sábẹ́ ẹni tí ó fi ohun gbogbo sábẹ́ rẹ̀ kí ọlọ́run kí ó lè já sí ohun gbogbo ní ohun gbogbo ǹjẹ́ kí ni àwọn tí a baptist nínú òkú yóò a ṣe bí ó bá ṣe pé àwọn òkú kò jíǹde rárá nítorí kí ni a ṣe baptisi wọn nítorí òkú nítorí kí ni àwa sì ṣe ń bẹ nínú ewu ní wákàtí gbogbo mo sọ nípa ayọ̀ tí mo ní lórí yín nínú Kristi Jésù Olúwa wa pé èmi ń kú lójoojúmọ́ kí a wí bí ènìyàn bí mo bá ẹranko jà ní Éfésù àǹfààní kí ni ó jẹ́ fún mi. bí ó bá ṣe pé àwọn òkú kò jíǹde ẹ jẹ́ kí a máa jẹ ẹ jẹ́ kí a máa mu ọ̀la ni àwa ó sáàkú kí a má tàn yín jẹ ẹgbẹ́ búburú ba ìwà rere jẹ́ ẹ jí ìjí òdodo kí ẹ má sì dẹ́ṣẹ̀ nítorí àwọn ẹlòmíràn kò ní ìmọ̀ Ọlọ́run mo sọ èyí kí ojú kí ó lè tì yín. ṣùgbọ́n ẹnìkan yóò wí pé báwo ni a ó ají àwọn òkú dìde irú ara wo ni wọn ó padà sí ìwọ aláìmòye ohun tí ìwọ fọ́n rúgbìn kì í yè bí kò ṣe pé ó bá kú àti èyí tí ìwọ fọ́n rúgbìn ara tí ń bọ̀ kí ìwọ fọ́n ṣùgbọ́n irúgbìn lásán ni ìbáà ṣe àlìkámà tàbí irú mìíràn ṣùgbọ́n ọlọ́run fún un ní ara bí ó ti wù ú àti fún olúkúlùkù irú ara tirẹ̀ gbogbo ẹran ara kì í ṣe ẹran ara kan náà ṣùgbọ́n ọ̀tọ̀ ni ẹran ara ti ènìyàn ọ̀tọ̀ ni ẹran ara ti ẹranko ọ̀tọ̀ ni ti ẹja ọ̀tọ̀ sì ni ti ẹyẹ ara ti òkè ọ̀run ń bẹ ara ti ayé pẹ̀lú sì ń bẹ ṣùgbọ́n ògo ti òkè ọ̀run ọ̀tọ̀ àti ògo ti ayé ọ̀tọ̀ ọ̀tọ̀ ni ògo ti òrùn ọ̀tọ̀ ni ògo ti òṣùpá ọ̀tọ̀ sì ni ògo ti ìràwọ̀ ìràwọ̀ sáà yàtọ̀ sí ìràwọ̀ ní ògo gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì ni àjíǹde òkú a gbìn ín ní ìdìbàjẹ́ a sì jí i dìde ní àìdìbàjẹ́ a gbìn ín ní àìníyìn a sì jí i dìde ní ògo a gbìn ín ní àìlera a sì jí i dìde ní agbára a gbìn ín ní ara ìyara a sì jí i dìde ní ara ẹ̀mí bí ara ìyara bá ń bẹ ara ẹ̀mí sì ń bẹ bẹ́ẹ̀ ni a sì kọ ọ́ pé ádámù ọkùnrin ìṣáájú alààyè ọkàn ni a dá a ádámù ìkẹyìn ẹ̀mí ìsọnidààyè ṣùgbọ́n èyí tí í ṣe ẹlẹ́mìí kọ́kọ́ tètè ṣáájú bí kò ṣe èyí tí í ṣe ara ìyára lẹ́yìn náà èyí tí í ṣe ẹlẹ́mìí ọkùnrin ìṣáájú ti inú erùpẹ̀ wá ẹni erùpẹ̀ ọkùnrin èkejì olúwa láti ọ̀run wá ni bí ẹni erùpẹ̀ ti rí irú bẹ́ẹ̀ sì ni àwọn tí í ṣe ti erùpẹ̀ bí ẹni ti ọ̀run ti rí irú bẹ́ẹ̀ sì ni àwọn tí í ṣe ti ọ̀run bí àwa sì ti ru àwòrán ẹni erùpẹ̀ bẹ́ẹ̀ ni àwa ó sì ru àwòrán ẹni ti ọ̀run Ara, ǹjẹ́ èyí ni mo wí pé ara òun ẹ̀jẹ̀ kò lè jogún ìjọba ọlọ́run bẹ́ẹ̀ ni ìdìbàjẹ́ kò lè jogún àìdìbàjẹ́ kíyèsí ohun ìjìnlẹ̀ ni mo sọ fún yín gbogbo wa kì yóò sùn ṣùgbọ́n gbogbo wa ni a ó paláradà lọ́gán ní ìṣẹ́jú nígbà ìpè ìkẹyìn nítorí ìpè yóò dún a ó sì jí àwọn òkú dìde ní àìdìbàjẹ́ a ó sì pa wá lára dà nítorí pé ara ìdìbàjẹ́ yìí kò lè ṣàìgbé àìdìbàjẹ́ wọ̀ àti ara kíkú yìí kò lè ṣàìgbé ara ìkú wọ̀ ṣùgbọ́n nígbà tí ara ìdìbàjẹ́ yìí bá ti gbé àìdìbàjẹ́ wọ̀ tí ara kíkú yìí bá sì ti gbé àìkú wọ̀ bẹ́ẹ̀ tán nígbà náà ni ọ̀rọ̀ tí a kọ yóò ṣẹ pé. a gbé ikú mi ní ìṣẹ́gun ikú oró rẹ dà ìsà òkú ìṣẹ́gun rẹ dà. oró ikú ni ẹ̀ṣẹ̀ àti agbára ẹ̀ṣẹ̀ ni òfin ṣùgbọ́n ọpẹ́ ni fún ọlọ́run ẹni tí ó fi ìṣẹ́gun fún wa nípa olúwa wa jésù kristi. nítorí náà ẹ̀yin ará mi olùfẹ́ máa dúró ṣinṣin láì yẹsẹ̀ kí ẹ máa pọ̀ sí i ní iṣẹ́ olúwa nígbà gbogbo níwọ̀n bí ẹ̀yin ti mọ̀ pé iṣẹ́ yín kì í ṣe asán nínú olúwa.